Ní òní, a ṣàlàyé lérí àwọn Clinton. Àwọn ìgbà wo ni a máa ń lo Clinton? Àwọn àlàyé tí a fẹ́ ṣe àwọn nìyẹn. Tá a bá wà nínú circulation, àwọn ìgbà wo la máa ń lo Clinton? Tá a bá fẹ́ gbéra, a máa ń lo Clinton. A bá fẹ́ ya ènìyàn sílẹ̀ á lo crayon tán a bá ya ènìyàn sílẹ̀ a bá fẹ́ padà sérí ọwọ́ wa á lo crayon tán a bá fẹ́ yí sí ọwọ́ ọ̀tún àbí ọwọ́ òsì á tán a tún lo crayon tán nígbà tí a bá fẹ́ dúró àwọn ìgbà tí a máa ń lo crayon tán àwọn nìyẹn nǹkan kan máa ń ṣẹlẹ̀ ní àárín ìlú ìgbà míì ẹlòmíì ló fún kìlọ̀ntàn nípò òun lọ sí ọwọ́ ọ̀tún ẹni tó wà ní ẹ̀yìn ẹ̀ èyí tó fi mọ̀ sẹ́ pé sípò ẹni tó wà níwájú tòun wá ọwọ́ ọ̀tún ló fẹ́ yí sí o ibi tó fẹ́ yí sí náà ibẹ̀ ni ó tó lọ gbà fún kò bọ́ sí tẹ́nìkan bá ti fún kìlọ̀ntàn tí kìlọ̀ntàn náà ò bá ti jẹ́ ẹ fi ọwọ́ fi fi júwe nǹkan tẹ́ fẹ́ ṣe ló jẹ́ cleon ní àlàyé náà òun ni tọ́kàn bá tó kù tó bá ti yá a fi kún.